tó kò lórí pé al-Madina ni wọ́n ti sọ kalẹ̀ wọ́n máa sọ pé Suratul Mu'minun wọ́n ní sọ pé Suratul Mu'minin wọ́n sọ pé Suratul Munafiqun wọ́n ní sọ pé Suratul Munafiqin sọ̀rọ̀ bó ti ṣe wánu àwọn náà fi bó ti ṣe wà ala al-Hikaya Suratul Mu'minun. Allahu azza wa jal nínú súra yìí ó ń sọ fún wa nípa kí ni àtúbọ̀tán ọ̀rọ̀ ó ti ṣe jẹ́ fáwọn olùgbàgbọ́ òdodo al-mu'minun àwọn olùgbàgbọ́ òdodo taban tó máa pè ní suratul mu'minun ó kárí al-mu'minat kì í ṣe pé àwọn ọkùnrin lásán gbogbo tó bá sọ nípa ọkùnrin nínú súrà yìí ó kárí obìnrin àyàfi tí ẹ̀rí tó bá mú obìnrin dá yàtọ̀ nínú rẹ̀ sí ọkùnrin. Allahu azza wa jal ó ní qad aflaha al-mu'minun ó dájú pé àwọn olùgbàgbọ́ pé àwọn olùgbàgbọ́ òdodo ti ṣoríire wọlé ṣe ìgbà táwọn à ń ṣe islam à ń ṣe islam ká lè bá a ṣoríire ni à ń ṣe islam ká lè bá a ṣorí ibú olú ẹlẹ́dàá wa nínú islam táwọn à ń ṣe ó wá sọ súrà kankan lẹ̀ súratul mu'minun nínú súrà yìí ó bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú pé ó dájú pé àwọn olùgbàgbọ́ òdodo ti ṣoríire gbogbo onílàkàì tó wù pé kó sórí rẹ yóò sì béèrè máa sábàbò falahil mu'mini kí ló jẹ́ sábàbí oríire àwọn mùmìnì nítorí bá méjì kọ́ nítorí káwọn náà lè bá àkọ́sí wọn ẹni tí wọ́n ṣe tí wọ́n fi jẹ́pọ́ dájú pé wọ́n sóríire káwọn náà lè bá ṣe fatashabbahu. إن لم تكونوا مثلهم إن التشبه بالرجال فلاح إقصوا kọ́lá àkóso pẹ́yìn ọ̀dà bí wọn torí ká kọ́ sí àwọn èèyàn gidi oríire ni àwọn nǹkan wo ni wọ́n ṣe tí wọ́n fi jẹ́ pé wọ́n ṣoríire nítorí pé ntí ẹ̀sìn tó fi kọ́ wa ó ní kí wọ́n ṣàdédé kan ròyìn èèyàn pẹ̀lú dáadáa báyìí dáa àfi kó jẹ́ pé nǹkan tó ṣe ń ló mú ni máa ròyìn rẹ̀ pẹ̀lú dáadáa ń tó ṣe ló mú ni máa ròyìn rẹ̀ pẹ̀lú àìdá torí pé kò sí àbòsí nínú gbogbo tá a bá ti pè lọ́rọ̀ ẹ̀sìn bọ́rọ̀ bá ti ṣe rí gẹ́lẹ́ oná máa sọ ẹ̀sìn kì í kepo bọ̀yọ̀ ẹ̀sìn kì í sábòsí ẹ̀sìn kì í gbè fẹ́nìkan pẹ́ tì gbogbo yín pátá nídìí ẹ̀sìn Islam ẹ̀dọ́gba torí pé gbogbo yín fẹ́ tàtàrà rẹ̀ sórí rẹ̀ ni ẹ̀dá tó lu àsìdá ni gbogbo yín ẹnìkan nu yóò sì tọ́ fọwọ́ ara rẹ̀ ṣẹ̀dá ara rẹ̀. Qad aflaha al-mu'minun ó dájú pé àwọn olùgbàgbọ́ òdodo ti sórí rẹ̀. bí gbàtọ́ níbi èrè wá sí béèrè pé àwọn ta ni olóríire yìí kí ni wọ́n ṣe tán fi soríire toro wo èmi náà kémi náà ṣe kí ẹ bó ti ṣe wò wá náà kí wọ́n náà ṣe olúwa wa ni tí ẹ bá fẹ́ máa tí wọ́n ṣe táàbì jẹ́ olóríire ẹ tẹ́wọ́ kẹgbàá alladhina hum fi salatihim khashi'un àwọn làwọn ní tó ṣe é ké wọn a máa nítẹrí bọ kàn nínú sọláàtì wọn wọn kì í ṣe sọláàtì pẹ̀lú ara lásán gbàǹdókò láì jẹ́ wípé ọkàn wọn wà ń bẹ̀ àwọn olùwàgbọ́ òdodo nù sọláàtì wọn sọláàtì tó lẹ́mìí ni torí ẹ̀ nǹkan alákọ̀ọ́kọ́ nù ìpèníjà ńlá kan nù fún ọ wọn náà lè máa sọ pé múmi ní ni ọ ó sì wù ọ kí wọn náà sóríire ọ̀kan nínú níta àwọn olùgbàgbọ́ òdodo máa ń ṣe nínú sọlá tí wọ́n tọ̀sán wọn dé lóríire òun náà ni pé al-khushu' ìtẹríbọ kan máa wà fún wọn nínú àwọn sọláwàtì wọn yàtọ̀ sí wọ tó ṣe pọ̀ ń ṣe sọláàtù kò sí ìtẹríbọ kan fún ọ nínú sọláàtù rẹ níṣẹ́ ló máa wò yín wà ń níṣẹ́ ló máa ronú nípa nǹkan tó ti ṣe. ibo ni ó sí nǹkan tó fẹ́ ṣe báwo ló ti ṣe rí ṣe kí ni ó padà já sí. ìwọ tó ń wò yìí tó ń tó ṣe pé bó ṣe ń gbẹ́ iná ro rẹ ní ń hún ọ lójú. ìwọ tó ṣe pé sọ́láàtì rẹ kò fẹ́ yàtọ̀ sí pé èèyàn ń ṣeré èèyàn ń ṣẹ̀fẹ̀. sọ́láàtì yẹn ṣe náà ló lu ọmọ wa ike alladhina hum fi salatihim khashi'un àwọn tó yẹ pé àwọn jẹ́ khashi'una olùtẹ́ríbọ̀ kan fi salatihim nínú àwọn sọláàtì wọn àwọn làwọn ẹni tó ṣoríire báyìí. a sì mà wíkẹ́ gbogbo ìjọsìn tá ń ṣe láyé níta nílò jù tí ìjọsìn yóò fi máa jẹ́ ńtọ́ lálàáfíà tí ìjọsìn yóò fi máa jẹ tó nítumà òun náà ní kí ni bẹ lọ́kàn rẹ̀ torí ẹ̀ ló ṣe wá pé nǹkan kan ò ní jẹ́ àtẹ́wọ́gbà tó tàtàrà rẹ̀ ní ládàá nínú sọláàtì rẹ̀ gbogbo tó ṣe àyàfi ọwọ́ ọ̀wọ́n ọba eléyìí tí ọkàn rẹ̀ pẹ̀lú ara ṣe mọ̀mọ́ tó bá kí ara lásán là ń ṣe ọkùnrin sí ń bẹ̀ ó kó dànù ó kó ṣòfò eléyìí túmọ̀ sí wípé wọn àṣàdédé soríire àfi ńgbà tó jẹ́ pé nǹkan tí wọ́n ṣe kìí ṣe ń tọrọ ọrùn fún gbogbo èèyàn láti ṣe gbogbo àlà ṣe sọlá àmọ́ sí gbogbo wa iná la ní tẹríbọ kan nínú sọlá tiwa ni kẹlà pípọ̀ nínú wa ọkàn ń fara ṣe sọlá ti lásán ni ọkàn rẹ̀ ò sí ń bẹ̀ tí lè má mú fi ń sálámù ní rákà karùn sáà rẹ ni tá ló lobó ìpè subhanallah jama ń sìn lọ bí ọgọ́rùn tó a ṣe ṣe kí gbogbo èèyàn ọgọ́rùn kó sùn kó kọrí síbi kan náà. qad aflaha al hum fi salatihim khashi'un. àwọn tó yẹ pé wọn a máa ní tẹríbọ kan nínú sọláàtì wọn. nígbà tó máa ń ṣe sọ̀rẹ́ ibi tí wọ́n forí kan ni wọ́n máa wò nítorí pé ńgbà tó ti jẹ́ pé ibi tó forí kan ló ń wò ojú rẹ kò rí nǹkan kan ju ibi tó forí kan lọ ìwọ̀n bá lójú rẹ ó máa gbé ọ lọ síbi tí ọ̀dá tọkàn rẹ ó fi máa ronú tí ọ̀jẹ̀ mọ́ sọ̀rẹ́. nítorí má sì ní kéèyàn ọmọ ṣe ni máa wù gbàtà tí ni ẹ má fọkàn yín ro nǹkan kan lórí sọ̀rẹ́ tọ́tayọ sọ̀lẹ́ ẹ rí i pé nígbà tí a ń ṣe sọ̀lẹ́ àti yẹn gbogbo nǹkan lẹ́ẹ̀ máa rántí pé ń ṣe yàtọ̀ sí sọ̀lẹ́ àti. òní rántí pé sọ̀lẹ́ àti lọ́n ṣe òní rántí pé wájú Allahu lọ́n ṣe bóyá nígbà tó bẹ̀rẹ̀ pé Allahu akbar lọ́ba tán. tìbẹ́yìn náà gbọ́ pànàbí sallallahu alaihi wasallam sọ tẹ́bá tó ti bẹ̀rẹ̀ sí ní sèkọ́mà àṣetọ́ni ó túlẹ̀ tẹ́bá ti parí ìkọ́mà àṣetọ́ni ó wà tẹ́bá ti bẹ̀rẹ̀ sọ láti ó ti ń bẹ pẹ̀lú yín àfi kó ló gbà wá lọ́wọ́ rẹ̀. tọ́ba wa jẹ́ pé sọláàtì tí wọ́n ń ṣe ọkàn rẹ̀ ò sí ń bẹ̀ sọláàtì tó ń ṣe ara lásán ni kò sọ́kàn ń bẹ̀ irú sọláàtì wónú. sẹ́rù sọláàtì tá a fi pọ́ lásán nu. àfi kí sọláàtì rẹ kọjá sọláàtì ẹlẹ́mì sọláàtì tó ṣe pé àfara lásán ṣe ọkàn náà wà ń bẹ́ẹ̀. ó rí i pé nígbà tó bá bẹ̀rẹ̀ sọ̀rẹ́ à Allahu Akbar gbogbo tó ti gbàgbé ti pẹ́ tó ọ̀rántí gbogbo ẹ̀ lọ́ọ̀rántí. torí ti dé gbogbo apá gbogbo ẹsẹ̀ tí ó bá fi rí i pé àníṣe sọláàtì tó ló ń òfu ti fẹ́ tẹ̀ ní ọ̀padà já sí òní mú ládàá ń bẹ̀ ìyànjú ti ṣètọ́ nígbà nù. àfi ká múra kó lè ṣètọ́ ni ọ̀fẹ́ ká sórí rẹ rárá rárá báwo láti ṣe sórí ibú náà ni ṣètọ́ ni bá wa rò. náà lẹ́sẹ̀ rí i pé ẹlòmíì ò lè má ṣe sọ láti ń jọ kan kọ́ má gbàgbé ẹlòmíì ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ni oṣooṣù níta ẹlòmíì ẹlòmíì bọ́yá ẹ̀kan abẹ́ méjì lọ́dún. nígbà tí ọba ń ṣe sọ láti tí àṣetọ́ni bá wá tó ọba mọ̀ bó ṣe lé lé dànù kò sí tàbí ṣùgbọ́n àṣetọ́ni ọ̀padà jẹ́ ọ lérí ọjà ni. torí ẹni ẹnìkan wá bá Imam Abu Hanifa rahimahullah dúkìá mi mi má fi mọ́ gbé pamọ́ sí kíni kí n ṣe àbọ̀ ànífẹ́ sọ ń yàwó bíi tiẹ̀ tọ̀ látẹlẹwọ́ ló ń wò omi ló ń lò àkùkọ ló ń lò fìlà ló ń lò alukuraani ló ń lò àbí bíbélì gan ló ń lò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tọ̀ntàn rẹ̀ dànù wọ́tọ̀ ma dò tọ́lọ́ ma ń tọ́ pamọ́. báyìí ni alimami abu hanifa rahimahullah wọn ni lọ sí sọláàtì rákà méjì tí ó da ó sì gbọ́dọ̀ ronú kankan mí tó tayọ sọláàtì. arákùnrin lọ ó sálù alátọ da ó bẹ̀rẹ̀ sọláàtì allahu akbar kò jù bẹ́ẹ̀ lọ ṣètò nìkan gbé wá fún ni pé ṣé ìwọ gọ ni ọ tó gbé kínní sí i níbi báyìí báyìí báyìí tó bá sáré rọ́ọ̀ṣì sọláàtì rẹ̀ ẹni tá a ní kò gbọdọ̀ ro nǹkan kan mí lórí sọláàtì rẹ̀ yàtọ̀ sí Allah àṣetọ́ni gbé wá fún pé tí ìbá ṣe pọ̀ gbọ̀ ìjọba ẹ̀ báyìí wọ́n ló gbé nǹkan pamọ́ síbi báyìí ọ̀wá ń wá ká lọ́ba tètè ṣe sọláàtì rẹ̀ wọ́n á ń dàrú lọ́ba dé kíákíá ọ lọ síbi tí ọ̀rẹ́ tí kò ń gbé nǹkan pamọ́ sí ó wúlẹ̀ ó sì gbé jáde ló bá sọ fún ìmáàmù Abu Hanifa pé mo ti rówó mi bóò ló ti ṣe rí ìwọ́n tá a ní kó ṣe sọ láti kọ́ ọmọ ronú kan mi àfi sọ lẹ́à ó ní bẹ́ẹ̀ ni mo ṣe ṣe Allahu Akbar báyìí ni mo bá rántí oníṣe tọ́ni ni. tó bẹ́ẹ̀ náà ni gbogbo wa ọ̀pọ̀ àìmáyé nǹkan tó ọ̀ràn tí bó ṣe ṣẹlẹ̀ mọ́ tó ọ̀ máa fi tó gbé nǹkan pamọ́ sí mọ́ ó rí tọ́ bá ti bẹ̀rẹ̀ sọ láti gbogbo ẹ̀ lọ́ràn torí ṣe tọ́ni ò ní fẹ́ kọ́kàn rẹ̀ ń di sọ wọ́n sì sọ pé àkọ́kọ́ nǹkan tó mú káwọn olùgbàgbọ́ òdodo ṣoríire òun náà ni khushu'uhum fi salawatihim ìtẹríbọ kan tí wọ́n ní nínú àwọn sọláàtì wọn ìwọ ò sí ní. kódà tá a bá wò á rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹni tó láwọn ti sọláàtì gbogbo ara ni wọ́n fi ń ṣe àfọkàn àìwá fọkàn síbẹ̀ ó túmọ̀ sí pé òfútu fẹ́ tẹ̀ lásán ni sọ̀láàtì rẹ̀ sọ̀láàtì sì pàtàkì nígbà tó ló wá ń sọ nípa oríire táwọn mùmí ní ṣe kí ló kọ́kọ́ wí as-salā alladhīna hum fī ṣalātihim khāshi'ūn torí as-salātu as-salāh fa innahu man ḍayya'ahā fa huwa limā siwāhā aḍyaʿ ẹ mójútó sọ̀láàtì ẹ mójútó sọ̀láàtì torí kí gbogbo ẹni tó bá fi sọ̀láàtì ráre yóò gbogbo ẹni tó bá ti fi sọlá ti ráre yóò fi nǹkan míì tó yàtọ̀ sí sọlá yóò fi ráre nínú ẹ̀sìn Islam. la hadda til islami liman taraka sọlá èrè kan sítẹ́nì kan jẹ nínú Islam yìí tó bá ti pa sọlá ti. mọ́tàn rẹ̀ dànù sọlá ti ṣe rárá ó wá sọ pé wà lè jẹ́ nà ti fi wọ̀ sọláàtì tó ń ṣe nǹkan kò gbọdọ̀ jẹ́ sọláàtì tá à ń ṣe tá à ń gbára gbóná láì jẹ́ pa nítẹ̀ríbọ̀ kan alladhina hum fi salatihim khashi'un eléyìí kò sí ìyàtọ̀ nínú rẹ̀ láàrin ọkùnrin àti obìnrin wa. qad aflaha al-mu'minun àwọn olùgbàgbọ́ òdodo ti sórí rẹ̀ sawa'un akanu rijalan am nisaa wọn ò bá qad aflaha al-mu'minun àwọn olùwàgbọ́ òdodo ṣoríire àtọkùnrin wọn àtobìnrin wọn kí ló mú wọn ṣoríire tẹ́wọ́pọ̀ gbà àkọ́kọ́ alladhina hum fi salatihim khashi'un àwọn ẹni tó jẹ́ pé nínú sọláàtì wọn lórí sọláàtì wọn wọn a máa ní tẹríba ọkàn ìtẹríba tòde lédè lárúbáwá wọn ń pè ní tawadu' ìtẹríba tinú ọkàn wọ́n ń pè ní kíni khushu' walladhina hum 'anil lagwi mu'ridun ìròyìn ẹlẹ́ẹ̀kejì nu àwọn ìjọ yẹ pé wọ́n kì í fi ọ̀rọ̀ sọkúsọ ọ̀rọ̀ wíkúwì ọ̀rọ̀ kọ̀rọ̀ wọn kì í wò sẹ̀kan tí ẹ bá ń sọ̀rọ̀ burúkú sí wọn tí ẹ bá ń bá wọn sọ̀rọ̀ rádaràda téèyàn ń bú wọn téèyàn ń fẹnu sáta wọn téèyàn ń ṣépè fún wọn wọn ò ní pa àwọn gbọ́ ebú eléèbú wọn ò sì ní pa àwọn gbọ́ èpè elépè wọn ò ní pa àwọn gbọ́ ẹ̀gàn ẹlẹ́gàn nǹkan tó mọ̀ pé yóò ṣàǹfààní yóò wúlò fún wa láyé àtàlùkìyà àmàlà wọn máa mójútó bó bá wéwò kówé nípa wọn látònídọ̀lá tó bá sọ ìsọkúsọ lórí wọn látònídọ̀tìlá mẹ́wàá wọn ò ní pa wọn rí ọ wọn ò ní pa wọn gbọ́ níṣẹ́ ni wọ́n kàtàkìtì pàkọ́ sí ìsọkúsọ tìyín tẹ̀yìn sọ ìwíkòwé eléyìí tó ti gba gbogbo ká ẹnu yín wọ́n kàn rọra yẹra fún yín ni eléyìí nínú àwọn ìròyìn ńlá tunu kì í ṣe gbogbo èèyàn ló lè ṣe. àwọn kan wọ́n lọ gan sí ibì kan wọ́n retí pé gbogbo ìgbà tí wọ́n bá kọjá àwọn máa bú ọ ni gbogbo ìgbà táwọn bá kó fìrí àwọn ọ ni àwọn onísọ̀rọ̀ rẹ̀ ń dáadáa àwọn ni àwọn èèyàn tó rí báyìí wá ikọ̀ ń fi ìyìn rere òun fi rántí àwọn èèyàn tó sì ń sọ̀rọ̀ àwọn lójú wọn wọ́n mà wọ́n mà pé wọ́n máa bú ọ wọ́n mà wọ́n mà pé wọ́n máa fẹnu sátà rẹ wọ́n mà wọ́n mà pé wọ́n á máa sépè fún ọ nítọ́ dájú òun náà ni pé wọ́n máa wò ó pé irú èèyàn wo ni wọ́n wọ́n tún máa fọwọ́ gbójú pé àbáwọn sì rànán ni àbálà bẹ́ẹ̀ ni àwọn etí torí pé wọ́n bú àwọn kan máa bú èbò. wọ́n ṣe bíi tiẹ̀ tẹ́gbẹ́tẹ́ nìkan bá bu ọba ó sọ pé wọ́n gbẹ́nu tiẹ̀ falágbàfọ̀ wọn ló bu wọn tátí kọ́dà kìí ṣe tit for tat tit for tat ẹyọ kan ló ti ẹgbẹ̀rún lọ́gbà tẹ́sí máìkè ìjọ dọ́là orúkọ ló ń sọ ni ká máa bú èbúkọ̀ sọ ní dọ́mọlúàbí ọmọ àtàní fi jẹ́ kí wọ́n fi pé ni. tí ọba ti máa bẹ́yà ti ṣe sọ ẹnu rẹ̀ kó ẹnu rẹ̀ sápò jẹ́kí gbogbo ọ̀rọ̀ tó ti gbọ́ náà ló fèsì fún gbogbo ebú tó bá bú ọ náà nìwọ náà bú tiẹ̀ gbogbo ìsọkúsọ tó bá sọ nípa rẹ nìwọ náà wọn ọ̀dájú ọ padà dẹni tó ṣe pé dànù níyì láwùjọ mìíràn ní fojú ẹni pàtàkì láwùjọ yìí wàá ṣe sùúrù wàá ṣàfaradà torí pé kò sí tàbí ṣùgbọ́n yóò gbọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ọ̀dà eléyìí tí ò ní wetí gbọ́. àwọn ẹni tí ó sì máa bù wọn ní ọ̀rọ̀ burúkú gbọ́ kálukú pẹ̀lú àníyàn rẹ̀ wọ́n bẹ́ẹ̀ nu ẹni tí ń ṣe lára rẹ̀ wọ́n bẹ́ẹ̀ nu ẹni tí ń ṣe kéétà rẹ̀ kẹ́ni má ní tẹ̀m̀bẹ̀lẹ̀ kun kéétà pẹ̀lú rìkìsì kílẹ̀ báyìí wa olùwani àwọn olùgbàgbọ́ òdodo wọn ò lè rí kí wọ́n máa sọ̀sọ́kú sọ̀kú wọn dúró nínú ọ̀kan nínú àwọn tafasir walladhina hum 'anil laghwi mu'ridun àwọn làwọn tó ṣe kéta bá rí i pé wọ́n ń kọrin wọ́n tẹ́ pẹpẹ pé wọ́n ń kọrin wọ́n yẹra kó ń bẹ̀ wọ́n ní dúró ń bẹ̀ wọ́n sọ sáktúálì ìwọ́kọ́lọ̀ ń kọrin ìwọ́kọ́lọ̀ ń náwó féléré but you feel active pẹ̀lú bó ń ṣe ń tẹ́tí gbórin àjọ ìpè lọ́nà kan àbọ̀nà mi wọ́n náà ti dáràn wọn náà ti dáràn because you feel active pẹ̀lú mísíkì tó ń gbọ́ olú ẹlẹ́dàá ṣe lé wọ̀ ọ gbọ́dọ̀ dán wò tẹ́lẹ̀ báyìí wa olúwa ni walladhina hum 'anil lagwi mu'ridun wọn àní dúró níbi tá ti ń ṣeré tá ti ń ṣẹ̀fẹ̀ ọ̀kan nù tafsir ni níbi tá ti ń kọrin ẹ̀ ní rí wọn bẹ̀ ẹ̀ sì ní rí wọn níbi tá ti ń sọ̀sọ̀kúsọ níbi tá ti ń ṣépè ẹ̀ ní rí wọn bẹ̀ nínú ìròyìn wọn nù ìwọ wò tẹkórìtà ló mú sọ̀sì tí wọ àtàwọn máa sọ́ta tẹ́ǹjọ́ ń ká ń kó mbẹ́ ibi bẹ́ẹ̀ ni wọ́n náà ti ń kọ́ ìwọ ọmọ àta bẹ́ẹ̀ ló ti ń kọ́ ìbú lọ́lọ́kan ọ̀jọ̀ kan tí olúwa ẹlẹ́dàá wa tí ó sì gbà kọjá pé lẹ́yìn láàyàn láàyò eléyìí jẹ́ ìròyìn ẹlẹ́ẹ̀kejì ìsọkúsọ ìwékòwé tọ́ba bá àwọn ẹni tí ń sọ̀rọ̀ ẹ̀ pàdé wọ́n tàkìtì pakọ́ sí wọn ni wọn àní dúró láàrin wọn wọn bọ̀sibọ́sí pé wọ́n fi ọpọlọ kásá àwọn ọ̀rọ̀ burúkú àtàwọn òwe tí ọ̀dà wọn ò ní fetí kásá èébú àbí pè tẹ́nìkan fẹ́ bú wọn àbí pè tẹ́nìkan fẹ́ sẹ́ fún wọn. wọ́n ti mọ̀ pé àwọn eléyàn tá péjọ ìbàjẹ́ ni wọ́n ń ṣe ìbàjẹ́ àwọn èèyàn wọ́n ń ṣe tó fi dórí òun náà wàá rọra tàkìtì pakọ́ sí wọn wàá mórí lébi tí wọ́n ń lọ fi wọ́n lẹ̀ fún Allah. والذين هم للزكاة فاعلون àwọn olùgbàgbọ́ òdodo tó lu ẹlẹ́dàá wa ń ròyìn wọn fún wa ìròyìn wọn ẹlẹ́ẹ̀karùn-ún àbí ìròyìn wọn ẹlẹ́ẹ̀kẹta wọn náà ní kí wọn máa yọ zaka owó wọn wọn kì í sáhùn wọn kì í ṣe pa akánámátọrọ wọn a máa yọ zakat owó wọn tí lọ ní yọ zakat àìyọ zakat kò pé kówó rẹ ó lékún ẹ à òun wò pé yóò jọ lékún o two million eré ni tó bá yọ two million nínú owó òun ṣe eré ni òun ní eighty million wọ́n á ní kí yọ two million ṣé two million ọ̀pọ̀ jù kò sí wàhálà owó tó ní tí zakatu rẹ̀ ò ní pọ̀ jù kó ló fún ọ sàmí kò ní lè sàmí o tọ́ba jẹ́ báwọn two million ọ̀pọ̀ jù ọlọ́hu tó fún ọ ní eighty million tó á ní kọ́ yọ two million tó two million pọ̀ kọ̀pọ̀ rárá kọjá mọ̀ kankan olówó tẹ ní ká yọ ipọ onímàálù ọgbọ̀n ọwọ́ ní kọ́ yọ tẹ̀bíyà àbí tẹ̀bíyà màálù ọmọ màálù aláwẹ̀ lẹ́yìn kò bá àjà kọ kò bá àjà bo òní wọn ní kọ́ yọ ọwọ́ ní à màálù ọ̀jẹ́ bẹ́ẹ̀ owó màálù wọn òkè olúwa tó fún ọ lọ́gbọ̀n tó wá ní kọ́ yọ yọ kán kí ni kọ́ ọ la wọ́n máa yọ zakati owó wọn. olúwa fún wa lówó tó pọ̀ ó ní kó yọ zakati díẹ̀ ń bẹ̀ kínkínní kí ló dé tọ́wọ́ afahun bàtàrà rẹ jẹ́ o lè máa jánu fánu sọ pé mi náà olùgbàgbọ́ òdodo ni mí nígbà tó ẹ pé sí àwọn olùgbàgbọ́ òdodo ẹ e ṣe ó dàbí ń jánu pé mùsùlùmí lọ mùsùlùmí lọ kí ni Islam kọ̀ ma kí ni mùsùlùmí máa ṣe tọ́jú ojúṣe kìí ṣe kan mùsùlùmí kọ̀ abọ́sẹ̀bọ káfìrì bẹ́ẹ̀ ni ó lè pera rẹ̀ mùmínì tó bá yẹ kó àwọn ojúṣe mùmínì kò sí ètò ńṣe ń bẹ̀. ẹ̀zẹ̀kẹ́ gẹ́gẹ́ bí sọláàtì tó lù wá fi bẹ̀rẹ̀ orígun kálọ̀ náà nínú àwọn orígun ẹ̀sìn Ìsìláàmù márùn-ún eléyìí ń bẹ́ẹ̀ nú àyè tí wọ́n ti ya sọláàtì àti zẹ̀kẹ́ أها أريك الى إلدها ما سويك ويقيمون الصلاة ويؤتون, ويؤتون الزكاة الصلاة والزكاة وما جدارك وقاقنين من القرآن تراني أبو بكر الصديق رضي الله عنه يقول الزكاة شقيقة الصلاة الزكاة shaqiqatu salat az-zaka ọmọ ìyá sọ̀láàtì ìyá wọn kan náà bàbá wọn kan náà. torí ẹ̀ kò tó kó sọ pé mò ń ṣe sọ̀lẹ́ àmì mi ò ní yọ zaka tó sì jólówó ó tó bẹ́ẹ̀ àní fiọ́lẹ̀ àfikọ́jẹ́ kó ń so náà àwọn olùgbàgbọ́ òdodo bẹ́ẹ̀ ti ṣe mójútó sọ̀rọ̀ á bẹ́ẹ̀ náà ni wọ́n yọ zaka ti owó wọn tọ́ba sì yọ zaka wọ́n yọ fáwọn ẹni tó lu aníká yọ fún iye tí Allah ò ní kí wọ́n yọ gangan òní wọ́n máa yọ lólúwa fi ní walladhina hum lizzakati fa'ilun àwọn tó ń pè zaka tiwọn yíyọ ni wọ́n máa yọ wọ́n yìí dọ́gbọ́n ọ wà lọ sí àwọn owó tuntun tuntun. ó fi tú two thousand sínú àpò òwe wọ́n fi ránṣẹ́ sẹ́nìkọ̀ọ̀kan nínú àwọn mùálìmù àwọn akọ́mọ̀nìkéwù àwọn mùálìmù àwọn ẹni tí máa fẹ́sìn yé wa àwọn àlèmáàmù àwọn ẹni tí máa síwájú wa nínú sọ̀lẹ́ wọ́n wá mú ẹ́ńbílòpù ẹgbẹ̀rún méjì méjì wọ́n fi ránṣẹ́ sí wọn wọ́n ní zakati ti gbà níbo ń wọ́n tó yẹ kó yọ zakati mílíọ̀nù mẹ́ta ọwọ́ ayọ zakatu ẹgbẹ̀rún mẹ́ta àbí ẹgbẹ̀rún lọ́nà ọgọrùn mẹta ti náírà three hundred thousand wọtọ yẹ yọ èlò mílíọ̀n ọ̀ǹtàn rẹ̀ dànù ọ̀ǹtàn rẹ̀ dànù owó yìí máa gbé lọ́tọ́ bá ti kú ma gbé kalẹ torí tọba lọ tán kò ní dáa máa gbé lọ́jọ́ ọ̀dọ̀ wọ wa ẹni tó lówó kó yọ zaka zaka yun kò pé kó wọ́n tán máa ná kó sọ máa ló ń mẹ́ ń sọ́dà kọ́ owó kan ò dínkù nítorí pé ayọ̀ zaka ti bẹ̀. yóò bá láyé jọ̀n wọ́n pòwe tí ń bẹ dòní wọ́n ní ìná kò pé kó wọ́n tán ní táwọn sì fẹ́ náwó sí ó lè má ní í ṣe pẹ̀lú ẹ̀sìn Islam torí pé ń jò náà wọ́n gba Islam ó lè jẹ́ kó di ọtí lọ́wọ́ tóní kálukú kó ọmọ fún lọ́tí tó bá fẹ́ yọmọ anáwó yọmọ náà gbogbo wọn wọn sanwó rẹ̀ làwọn máa pé ọ̀kárí láyé báwọn bàbá rẹ̀ ti ṣe nù inú òpè kó wọ́ tán ọtí ní náwó sí o wọ́n <laughs> tún máa sa wọ́n máa rà ṣéṣà káàtì lọ́wọ́ ayọ̀ tí ó pè kó wò rẹ̀ ọ̀tán anábìtì àti fi ọlọ́kàn balẹ̀ ó ní máa nakóso máa lónìí min sadaqa owó kan kò dínkù rí nítorí pé ayọ̀ zakat ń bẹ kàkà bẹ́ẹ̀ yóò tún máa pọ̀ sí ni tẹ́lẹ̀ bá yé wa kí wọ́n lè yọ zakat sí o ẹ̀yin ahun kí lè yọ zakat sí ẹ̀yin tó lò wá bùkún yín tó bá kó àgùntàn lọ ní tó ń sìn wọ́n lè bá a pọ̀ wọ́n lè bá a rẹ sí. Si àgùntàn rẹ ńgbà tó bá tó pọ́gbọ̀n lolúwa ní kó yọyọ kan ẹni tó fún ni lágùntàn ńgbà bá tó pọ́gójì ogójì fọ́ọ̀tì lolúwa ní kó yọyọ kan olúwa tó fún mi lágùntàn ogójì ogún lọ́nà méjì ó wá ní kí n yọyọ kan mo wá ń tira wọn á wò pé ah yà ọ̀rọ̀ tí ò sí nǹkan mi wọn á kí nǹkan mi wọn àti alẹ́ fi di kọ̀ bá dẹ́ Allahu akbar. إن الإنسان لربه لكنود dájú mo búra aláìmoore lèèyàn jẹ́ sólùwà rẹ̀ O tó fún ọlágùtàn ogójì ogójì wọn á ní kó yẹ ẹyọkan náà ọlọ́pọ̀ ó tún alẹ́ ẹyọkan náà lọ́ọ́ tí tí ó fi pé ọgọ́ta tí ó fi pé ọgọ́rin tí ó fi pé ọgọ́rùn tí ó fi pé ọgọ́fà ẹyọ kan náà lọ́mọ ẹ̀yọ one hundred and twenty tó bá ti di mọ́kànlélọ́gọ́fà one twenty one yóò di méjì ó wá ní kíní pọ̀ ẹ tún tíra yín ká tá a ti kà kún tó bí ọ tí wọ́n bá ti fẹ́ mú àwọn tó láwọn máa ń pa ẹ̀sìn ni wọ́n máa ń sọ fún wa bẹ́ẹ̀ kọ́mẹ́tà pé tí ra dàrú máa yín lójú <laughs> àwọn náà ti ti rí ọ́ndùndù wọ́n máa pe àwọn èdè àgọ́ fún ọ. ṣẹlẹ̀ ìtumọ̀ sí pé yọ zakat níjọ́ ní kò yọ kò tó nǹkan kan nínú adúrú tó kù. akramakumullah ẹni tó jẹ́ oníkàràkátà wọ́n ní kẹ́ ẹ sírò iye tọ́jà yín bá jẹ́. ma owó tí ń bẹ lọ́dọ̀ yín ọkà ní èyí tó ju téèyàn téèyàn fi yọ zakat ó tún jù gbogbo ẹpin fógójì nítorí bá mú jáde ní zakat yín ẹni tẹ́ ń ta mọ́tò ẹni tẹ́ zakat wọ mọ́tò ọ̀wọ́ dáadáa búrẹ́dì ni àti mílíkì tí wọ́n ń ro owó rẹ ẹ̀yin tẹ́ n talé ẹ̀yin tẹ́ ń talẹ̀ zakatu wọbẹ̀ pé zakatu ti yọ jẹ zakatu ẹyin ìgbà tẹ́ ẹ bá tó rí lẹ́tà ẹ̀yin ìgbà tẹ́ ẹ bá tó rí ṣé zakatu ọdún kan yọ fowó tó ṣe é pé ẹsẹ̀sẹ̀ rí lẹ́yìn ọdún kẹẹ̀ẹ́dógún tẹ̀tí lẹ fẹ́ talẹ̀ tẹ fẹ́ zakatu ọdún kan lẹ́yọ bàbá àjẹyìn ogún ọdún lẹ tó rí ta lọ́dọ̀ àwọn ìyókù wọn lọ́dọ̀ ọdún lẹ máa yọ zakatu fún sẹ́wọ̀n kí zakatu lè jẹ́rú owó nǹkan ah, wọ́n bá yọ zakatu fúnlẹ̀ lọ́dọọdún wọ́n wò kó lè talẹ̀ yẹn ní fifteen million sábà gbé gègé lé one point something million lọ́yọ̀ lọ́dọọdún wọ́n á lo forty five years kó tó tà. <laughs> owó ti fẹ́ tán àbí o ti wọ́n gán ti fẹ́ wọ sàárì bọ́ọ̀bá ti wọ̀ bóyá ẹ̀yìn rẹ̀ wọ́n tà. tọ́ ẹ máa yọ zakat ẹ máa yọ zakat owó gidi lolúwa fún ọ tó fi ní kọ́ ọ máa yọ zakat ẹ̀rí ni sọ́ọ̀bù zakat nìsín wọ́n lọ bí mílíọ̀nù méjìlá ètò kéré jù tó ní tó fi yọ zakat nke í pe pé orí mílíọ̀nù méjìlá nìkan ló ti yọ ẹ̀hẹ́n owó rẹ̀ ń lọ bí mílíọ̀n ọgọ́rùn-ún mílíọ̀n ọgọ́rùn-ún lópin fógójì nítorí amújáde lọ́yọ̀ ń zakat mílíọ̀n méjì àti àti nǹkan kan mílíọ̀n méjì àbọ̀. èèlò wa ni two point five million lẹ́gbẹ̀ẹ́ hundred million. ẹ yọ zakat yìí o ìwọ tó ti lò ó lọ ń gbọ̀n o ìjọ bá lò ó má síra rẹ o má bàtà ara rẹ jẹ́ o yọ zakat ẹnjẹ ti lówó tẹ ń gbọ́ tẹ ti lówó ti pẹ́ gan tẹ yọ zakat ṣé ẹ kẹtẹ dáńjọ gbèǹde ni tẹ lọ́gbọ́n kẹtẹ dàtọ fi lè jàjàbọ bẹ́ẹ̀ bá ti lọ́gbọ́n kẹtẹ lè ta ẹ lọ́gbọ́n kẹtẹ lè ta ẹ lọ́gbọ́n kẹtẹ lè dá ẹ tètè yọ gbogbo zakat láti jọ tẹ ti jó lówó ẹ yọ gbogbo zakat yẹn torí pé wọn ní ti torí pé a ó ti bẹ̀rẹ̀ sí ní yọ nísìn ogún ọdún tó ti kọjá tó yọ wọn ni wọn wọ́gilé wọn ni wọ́gilé kankan kìí ṣe bíi bíìlì nẹ́pà wọn kọ́ ẹ ma bíìlì nẹ́pà wọn lè kọ́ ọjà owó ogún ọdún wọn á lọ bá wọn pé tọ̀ kíní kí wọ́n ti ta lé ní àwa ni àṣẹṣẹ nílé àwọn ẹni tí wọ́n nílé tẹ́lẹ̀ àwọn náà jẹ owó ogún ọdún kankan àwọn bá ní tọ̀ ẹ lọ sanwó báyìí ẹ lọ sanwó báyìí wọ́n fagilé gbogbo ẹ̀ wọ́n fagilé báwọn zakati tó jẹ́ wàá san kojú yí ọ ọfẹ máa sahun sẹni tó sọ ọdọ lọla ọfẹ máa sahun sẹni tó sọ ọdọ lówó ọfẹ máa sahun sólùwà tó jẹ kó lè gbérí èló ló ní kọ yọ tó fi wá dogun tó fi dọdẹ aa ó fẹ́ràn ara rẹ̀ wàláhì níta sì mà onípọ́nmi yẹn máa fẹ́ràn ara rẹ̀ torí tó bá fẹ́ràn ara rẹ̀ nítorí fàyà fórì rẹ̀ ò ní wà àwọn awí tí wọ́n ní o ṣe sọ́láàt ó ní wọ́n yọ ọ lẹ́nu tó fẹ́ jìyà ni wọ́n á sọ̀rọ̀ pé àwọn tani mọ̀mínú ọkọ̀ àwọn méjèèjì òkè àtẹ̀sẹ̀ méjèèjì àwa ni ń bí ń bọ́ ń bẹ̀ gbogbo ń tán láwọn mú mi ní màá ṣe owó lọ́sì táwọn fi jó lóríire ẹ máa yọ zakat owó yín tó bá sì yọ zakat kó fáwọn tí ò ní àwọn tálíkà kò bùkátà kọ sọ pé zakati la fún yín wọn mọ láàrin rẹ sí ọ̀wọ́ tọba wa sọ fún wa pé owó tí mo fún ọ zakati ni kò tún burú eléyìí jẹ́ báwọn. والذين هم لفروجهم حافظون nínú ìròyìn àwọn olùgbàgbọ́ òdodo òun náà kí wọ́n máa ṣọ́ abẹ́ wọn.

tọ́wọ́ à ń di ìwà pálapàla ẹnu wọn láti sọ láti fi hàn wá létí pé ká jìnà sí i ese àwọn ní èsì kan. àmọ́ wọ ọ̀tọ́ yẹ kó ń ṣekúṣe ni ọ́ ó ń bàjẹ́ ni ọ́ ó ń zìnà ni ọ́ iye zìnà tó ti ṣe láyé òǹkà rẹ̀ ti wà ńlẹ̀. ẹnu ẹ kò lè ran pé ẹ̀yin ọmọ ìyá mi ẹ jìnà sí zìnà Allah ó ṣe zìnà léwọ ó ní wala taqrabu zìnà irú ọwọ́ wọn kò fún ọ èyí tí wọ́n ń sìnkú ebi tí wọn ni wọn gbọ́ ọmọ kan wá sán níwọ̀ lóní a sì rí i pé ìyàwó rẹ lẹni tí wọn ló bímọ ọwọ́ alọ́ọ̀rẹ́ òun bìnrin ni abẹ́ ìgbọ́rọ̀ ọ̀rẹ́bìnrin bímọ fún wọn láwọn bàbá wa wọn lẹ́ni tó bá ti bímọ fún ni ti kọjá àlẹ́ ẹni. ṣe àyà lélẹ́yìn ni àbí súrà wo ló ti wá sáwọn bàbá yín wọ́n lè sọ̀bàjẹ́ di ń tọ́tọ́ fún yín ni eléyìí túmọ̀ sí wípé ẹ ṣọ́ abẹ́ yín jàmà ìyàwó ní kẹfẹ́ o dé ṣòkòtò rẹ kó lé má dé ṣòkòtò ọmọ túmọ̀ ọ lọ má sì tú ṣòkòtò rẹ lọ́dọ̀ ẹni tí ò yẹ. jójú rẹ ó gbébi kan jẹ́ kí tí ọtí ọlọ́run ẹ bó ti níyàwó wọ́n ti bọ́ ọlọ́run ni ọgbàgbéjọ́ tó ma o tọ́nsọ̀kọ́ dára bí egbin ọ̀rẹ́wà bí òṣùmàrè oná lọ tí wàá di pé o ti wàá pati ní ìsìn wọn ń wá wa kú wa ká àwọn ẹni tí máa wà kíta jáde tí wọ́n ń rún pa àwọn tí ń rìn òhò àwọn lókù tí ń wù ọ ní ìsìn tòtò àdìpọ̀ ń ṣe ranù ń ṣèrè gbè wàlà hàwùlà wàlà kú wàtà ìlà bìlà gbogbo dátà dátà dátà tó ń jó táyà alukurani ló fi ń gbọ́ ni báwọn ẹni tó mọ alukurani ké ti ṣe ń kà ṣe ní mú dátà rẹ jó ni àbí kíni àbí wòkúwò tí wọ́n fi wá gbáǹsẹ̀tì lọ́wọ́ rẹ tó ní wọ́n fẹ́ pa mí ni ìlẹ̀ sẹ̀mí má wọ́n fẹ́ pọ́ torí wòkú wò ní fi mí ọ̀daràn. ó tún ti níyàwó ó wá ṣe yàrá nulẹ̀ rẹ̀ ó ṣe nípele ìpele yàrá kan wà ó ṣe ń yàrá ìwọ̀ láì jẹ́ kó gbé sìgìdì sílé àbóòsà torí bẹ́ẹ̀ ní tí máa wòwò kú wò gbogbo ọ̀daràn náà mọ̀ pé kò ní í fẹ́ pé kí wọ́n ká òun mórí tó ń ṣe ìyàwó wa ni tó bá ti dé báyìí yóò kàn wọlé ní sáà yóò ti fẹsẹ̀ gbálẹ̀kùn ó húkọ ẹnu ẹnìkan ò lè rí sí àfẹ́ntọ́ wà nulẹ̀. ọlọ́wọ́ amúnjọ kan kò tí ì húkú lẹ̀kùn lórún gbé lọ lórí pé ń wòwò kú wò lórí kọ̀ǹpútà rẹ̀ lórún gbé lọ ìyàwó wa wọlé. òun bá sáàrí gbogbo àwọn dídì gan kún wòhò kí leléyìí àwòsùbìláì <laughs> kò mọ̀ pé ntọ́kọ̀ máa ń sẹnu ní yàrá ìwọ̀ yàrá àwọn sàdédé jẹ́ yàrá ìwọ̀ àfi torí ìwòkuwò tí màá wò mbẹ. ìyàwó sì jókòó ọtẹ kíkiní burúkú ó gbéra pamọ́. gbàtọ́kọ wá jí ó wá ní wọ́n máa rí nǹkan kan tó yà mí lẹ́nu lónìí kí lọ rí tọ́jú ọba sọkọ jáde kí lọ wá wọ bí. <laughs> torí ká sì rí títú. ẹ nínú kọ̀ǹpútà kọ̀ǹpútà ta ni ọfẹ máa bá mi sọ òṣì ọ̀rọ̀ ni Allahu Akbar Allahu Akbar yóò bá ní ẹni tó ṣe nǹkan ètùfù ní kí èsà kulè wọ́n ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ nínú nínú class ìwòkuwò ló ń wò ìwòkuwò ní ń wò olùkọ́ sọ̀rọ̀ tó lè pani lẹ́kún òun rẹ́rìn ni kí ló dé ní ti ń wò ni àwọn ọmọ àròlé ayé wọ̀lá àṣírí ọmọ gbogbo àwọn ń wòkuwò nígbà tó wọ́wọ́ kuwo tó wọ́wọ́ kuwo tó wọ́wọ́ kuwo títí ọwọ́ apéyàwó wọn kájú òṣùwọ̀n ó disqualify rẹ̀ kódà bí àwọn táwọn ń rí tí wọ́n mọ̀ pé àwọn olórí ibú ni àwọn tó ń rí àwọn tó ń kọ́ páàkì gbogbo ara wọn pẹ̀lú fóòmù ni olùwà ṣe dá wọn kọ́ wọn wà fóòmù lára wọn wọ́n fẹ́ fi gba orí àwọn tó rí wọn ò pé bíi tiẹ̀ náà ni torí tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní yọ àwọn fóòmù tó wà lára wọn lọ́ba rí i pé tí ah, wọ́n tún máa ń ṣèyàn náà láti fíṣà. bẹ́ẹ̀ ni wọ́n máa ń lẹ fóòmù mára tó ọwọ́ àti torí àwọn àdàmàdì èèyàn tó ń rí okórìíra èèyàn gidi nígbà tó wò títí títí tí wọ́n máa fọṣẹ́ ra dí bí ṣe ń wò ó níyàwó Allahu akbar sọ̀nsọ́ abẹ́rẹ́ nu ó ń ṣekúṣe ó ń rà nù díẹ̀díẹ̀ nì díẹ̀díẹ̀ nì tọ́ba ti lọ wá àwọn kọ́sítọ́mà bìnrin tó yẹ pé àwọn ni wọ́n bá ṣe zina ó ní wúrà ńlẹ̀ o pàǹdà ní wákàtí la hawla wala quwwata illa billah a gbọ́dọ̀ sọ abẹ́ wa jàmá àìnítìjú gáàyà eléyìí tó dé ògóńgó ìní zina àwùjọ òtí ọ ni sálọ ń bọ́ sókòtò fún ta ni ń bọ́ sókòtò fún ọ tí ń tú yẹ̀rì fún ọ tó bá ní tìjú tí common sense rẹ bá ń ṣiṣẹ́ kìí sí ìyàwó ẹ kí ló fẹ́ máa tú ṣòkòtò fún ọ. Ah, ni wọ́n sọ pé tọ̀ wọn náà bọ́ ṣòkòtò kíákíákíá káṣẹ ń tàṣe ẹ sì fi wáyà ni tí wọ́n mú ọ lọ sọ́dọ̀ rẹ̀ tọ́jẹ́ pé ọjẹ́ náà ní fún ọ ni tú ṣòkòtò kíákíá. tàlàrí bá wú bí ìwọ tó rírì ò pé àwọn wá zìnnáká wọn náà má gbàgbé yìí ilé ìgbọ̀nsẹ̀ tó ń ti ń yàgbẹ́ tó wà fún wọn nìkan tá a bá máa tara rẹ̀ kó àrùn àrùn tó kó lára ibi tí wọn nìkan ti máa dáwọ́ tẹ́lẹ̀ ń kò lè dàbí àrùn tí wọ́n lè kó níbi tí tajà tẹran ti máa dáwọ́ ibi tí tẹran ti dáwọ́ àrùn tí ó wà ń àrùn ni. torí ẹ̀ ọ̀dọ́wọ́ wa ká wa gidigidi ọ̀ ma tún máa kọ́ fẹ́ àwọn ni ọ̀fẹ́ ni tí ó mú ọ máa pa bẹ́ẹ̀ rẹ má ọ̀fẹ́ ni tí ọ máa sọ abẹ́ rẹ òní pa bẹ́ẹ̀ má fún o ní sọ abẹ́ rẹ fún o ẹ̀hẹ́n òun tiẹ̀ o fún o bùkátà sọ lọ́dọ̀ àmọ́ yóò mọ lè sọ abẹ́ rẹ lọ́dọ̀ obìnrin mi. wọ́n á tún níyàwó tún ṣe zina á lásọpọ̀ ní sẹ̀rí àsọpọ̀ ní tó dánrú ẹ̀ wò sọ lóko tí ó fi kú ẹ sọ lóko pa kí ló tún fẹ́ sọ actually ìyàwó tó mi ni àwọn ètí mo sì ń lé kága fẹ́ ìtọ́ga kò sá ti mẹ́rin actually pé mo

wà á tẹ́ ẹ ṣé bẹ́ẹ̀ náà lọ́ọ́ arọ̀rùn ẹrù obìnrin sọ̀rọ̀ ọ̀rùn gbé ni ìyàwó ẹyọkan lọ fẹ́ ọ padà wálé má lílọ rẹ lárí àríkọ padà wálé má ọ wà lọ dáwọ́ àyín náà ni ojú kòkòrò yín náà ni ṣe pé ń ṣe ojúṣe lórí àwọn ìyàwó lọ ṣe wà èyí tó bí ma márùn ọlọ́kan ṣoṣo ń ti ọkọ nínú àwọn márùn láwùjọ Yorùbá nù wọn láwọn àlè ló ń bí mẹ́rin fún kí ló dé eléyìí kan fẹ́ wa ni kò kúkú sojúṣe kan ẹ̀dá ẹgbọ́rọ̀ ọ̀rùnrùn wala taqrabu zina innahu kana fahishatan wa sa'a sabila. Allah ní ẹ̀gbọ́dọ̀ súnmọ́ zina ìbàjẹ́ ni ọ̀nà burúkú ni ẹ̀sọ́ abẹ́ yín jàmà ẹ̀sọ́ abẹ́ yín nínú pé ẹ̀sọ́ abẹ́ yín náà ní pé ẹnìkan ò ní rí abẹ́ yín àfìyàwó yín ẹnìkan ní rí abẹ́ yín àfọkọ yín abẹ́ yín ẹ̀ gbọ́dọ̀ sọ abẹ́ yín di tajà tẹran ẹ má sọ di ti ajá àtẹran sẹkẹtìtọ bá ń gbọ̀n àwọn ọ̀rẹ́ rẹ tẹnjọ ń sọ̀rọ̀ àwọn náà ló tún kọjú sí sọyọdí rẹ síta jàbàlà tó tún máa tọ̀ tí máa wò dí rẹ kí ló dé wọ́n ní kí ló ń gbé èdì táwọn náà gbé èdì. a a'udhu billahi minash shaitani rajim. ẹ sọ abẹ́ yín ẹ èsì ṣòkòtò yín sí òtí fàyà ẹ̀sọ́ abẹ́ yín kẹwàá jókòó tó ti pé bẹ́ẹ̀ ṣe jókòó bẹ́ẹ̀ ṣe fẹ̀yìntì gbogbo nọ́mbà thirty five fún yín iná ní gbogbo ayé ń wò la hawla wala quwwata illa billah ọ̀pọ̀lọpọ̀ òsì ní tọ́lọ́ lobó kó ti síbi lẹ̀ ẹ̀sọ́ abẹ́yìn ẹ̀sọ́ abẹ́yìn ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ bá wọ ṣòkòtò ẹ máa wọ pátá sálẹ̀ ẹ sọ abẹ́ yín ẹ̀yin obìnrin tẹ́ bá wọ jìlìbáàbù yín tẹ́ wọ hìjáàbù yín ẹ rí i pé ẹ wọ ṣòkòtò sísàlẹ̀ torí pé ewu wà nínú kẹ́ ẹ má wọ nǹkan sálẹ̀ wọ́n má ti torí kó ti wọ́ ṣòkòtò òsì wọ agbádá ọwọ́ bùbá òsì wọ nǹkan sálẹ̀ ọwọ́ pátá ah tí kankan bá kọ́ ewu rẹ tó fa ṣòkòtò ya mọ́ ń di àtàgbádá sẹ́mi pé àti rídìí rẹ yóò rọrùn fẹ́ni tó bá fẹ́ rídìí rẹ ẹni tó sì ti torí pé jìlìbáàbù ló ń wọ̀ tó kọ̀ láti wọ nǹkan sálẹ̀ ewu wà ń bẹ̀ ẹ sọ abẹ́ ròyìn fún apọ́ kan wọ ọ̀kadà ńlù kan nù ọ̀kadà tá a ní kẹ́yìn obìnrin ọmọ wọ̀ ọlọ́kadà yìí àmọ́ntọ́fà torí rẹ̀ ń hóṣẹ kò sì pamọ́ sí wa náà ebóbìnrin ló gbé tọ́ba sá ilé àsápajúdé atún. àtẹni tó gbé lóbìnrin ó di wọ̀ tó ṣubú tí wọ́n ṣubú báyìí àkàràmọ́kùnmọ́lá kó lásán ṣe sí lára ọmọbìnrin tó kadà àti nǹkan kan gbogbo òdì Bọta, bọ́ta ká ayé burú lónìí ayé wàláhì ayé burú wàláhì làwọn bá gbáǹsẹ̀ wọ́n ti ń ya fọ́tò di rẹ̀. a'udhu billahi ilé ń jó àwọn kan wọ́n ń ya fídíò àá ṣẹbẹ́ gbìyànjú láti bá wọn paná ni wọ́n ní no báyìí gbà lónìí ni èèyàn ṣubú tó kẹ́ du ẹ̀mí rẹ̀ kíkọ́ mọ́ kù ẹ wá rí i pé ṣùṣubú tó ṣubú ó di yakata ńlẹ̀ aṣọ ti sí ìdí rẹ̀ wà ń ta ẹ ti tètè sẹ́ẹ̀tì fídíò ọ̀yà fídíò etí ò fídíò kámẹ́rà pàù ẹ bẹ̀rù ẹran ti dọ́gbìn dàlùkìyàmù ẹ̀ṣọ́ abẹ́ yín ẹ̀ṣọ́ abẹ́ yín tọba ti lọ́kọ òbúkátà kọ́ máa gbédì rẹ sáfọ́kọ rẹ ọkọ tí wọ́n lọ fẹ́ nu kí ni tuma i love you i love you i love you i love you ọ̀fẹ́ fi fọ́ ansẹ̀tì rẹ mẹ́sẹ̀gì njojúmọ́ ọkọ sì ní jáfò pin sí máa bọ̀ máa bọ̀ wálé i love you ti fẹ́ pa mí sá máa bọ̀ ọwọ́ adélé tán ọwọ́ à ń de ìlédì ó ń de májì kíkẹ́ àtẹ́bẹ̀rẹ̀ náà wá ní bẹ́ẹ̀ wá kọ́ kí ni túmọ̀ bàbá rẹ ló ń fi ọ́ fún lọ níyàwó kí ni túmọ̀ pọ́ náà gbọ́ níyàwó olóòtú dìyàwó onílédìí sùn kò sí ntọ́jọ́ ọkọ wọn náà má má gbé di rẹ sá ìyàwó ẹ̀ ìyàwó ń fọwọ́ tọ́ ó ní ẹ kọjú sóun ẹni tó kọjú sí ni là á kọjú sí onítọ́ bá tún fọwọ́ kan wà gba etí ẹ̀ àbẹ́ ẹ̀rọ kọ pangolo ṣé wọn náà lọkọ tó kọ agbádá wọ̀ ń jọta wí. ọwọ́ afọbìnrin lẹ̀ lẹ́yìn fífẹ́ rẹ̀ fóṣù mẹ́fà ọ̀fọ́ tọ́ba mu bẹ́ẹ̀ láì jẹ́ pé wúrẹ́ bu ọjẹ àbágùtà kàlà má dàn o. ọkọ a ẹ bùkátà kẹ́ ṣọ́ abẹ́ yín lọ́dọ̀ ara yín iná la fi sọ pé ọ̀tọ̀ kọ́kọ́ àtìyàwó ọjọ́ máa wẹ̀ yẹ bí anabi wa Muhammad sallallahu alaihi máa wẹ̀ pẹ̀lú àwọn ìyàwó wọn wọ́n kàn lé kókókó níbi ojú ẹja kò sí pé ọ̀nbáyàwó gbé pẹ̀lú ìfẹ́ kò sí pé rẹ̀ kò sí pé ìyàwó rẹ òun náà ó ti ẹ̀sùn mọ́ òun náà ọfẹ́ pọ́ lẹ́rìn ọ̀rẹ́rìn lọ́kàdú kó ní àdánwò ọkọ ìyàwó fẹ́ rọra tú ṣòkòtò rẹ ọfẹ́ tú ṣòkòtò mi tí ọba tó tuta ni kò tù ó fi píìnì ó fi dé ṣòkòtò ó tún fokùn ó tún fi dé ó tún fi rọ́bà mu. <laughs> lórí kíni ìyàwó ti ẹnu yìí àwọn fọlùkẹ́ àwọn fàlàdé tó ń ká ìyàwó ti ẹnu ẹ̀tọ́ ti ẹnu májèyàwó afẹjọ́ rẹ sùn pé láti fi òṣùpá mẹ́jọ kò tí ẹ wù mí wò sẹ́wọ̀n kí nǹkan ti ń sẹ́nu yìí sọ pé ìyàwó lóyún ọ̀nkara. òun lọ màmá ní kára lónìí kọ́ ọmọ súnmọ́. والذين هم لفروجهم حافظون àwọn olùwàgbọ́ òdodo máa ṣọ́ abẹ́ wọn wọ́n máa ṣọ́ abẹ́ wọn yàtọ̀ tó lórí ibú tó lọ ń ṣiṣẹ́ mọ́tò wọ́n á gbá àwọn obìnrin níta ẹzí wọ́n wá ń lọ òun àtàwọn obìnrin nìkan ni wọ́n wà nínú mọ́tò tá a wí tí wọ́n náà lọ gbégélé tọ́lọ́ gàgélé síwájú mọ́tò. wọ́n wá ń lọ wọ́n ń lọ wọ́n débì kan bàbá mọ́tò lọ́ba yòókù rẹ̀ ta bàbá ní sẹ́ǹfẹ́ a làwọn obìnrin wa ní àwọn tó ti láyé o <laughs> irú orí ibú ọkọ̀ wo làwọn wọ̀ yìí olúwa ni ẹ sọ abẹ́yìn olórí ibú ni dírẹ́fà olórí ibú ni bàbá taizim olórí ibú torí rẹ̀ ò pé akramakumullah olúwa ní kẹ́ ẹ ṣọ́ abẹ́ yín kí ló dé tẹ̀ ń fi òwò yín tàwé ìròyìn láyè sí kí ló dé tó fi jẹ́ pé àwọn ìwé ìròyìn wà wàá pàá jùlọ àwọn aláwòrán àwọn ètò ẹ̀pẹ̀ ọ̀rọ̀ sọkúsọ àwọn fọ́tò kí fọ́tò téèyàn ti wòwò kú wò rírì kúrì ni làwọn wà fún wọ́n fọwọ́ yà tí wọ́n fọwọ́ yà wọ́n tún photography wọ́n fi yà tí wọ́n yà wọ́n gbé gbogbo ẹ bẹ́ẹ̀ tẹ́fẹ́ báyé dẹ́nu ẹ fẹ́ sọ gbogbo èèyàn tó ń ṣekúṣe ẹ fẹ́ sọ àwọn obìnrin di pọ́ńtọ́ tí wọn ò ní níyì kọ́bọ̀ mà àfi kí lẹ fẹ́ gbanú kí lẹ fẹ́ gbandí ìrégbè àti ránù kí gbà nídìí kẹ́ sọ àwọn obìnrin di ọ̀pọ̀pọ̀. sẹ́yìn gan náà ẹ̀jẹ̀ kọ́pọ̀lọpọ̀ obìnrin orílẹ̀ ọkọ gbé mà torí káwọn ọkùnrin yẹn tí wọ́n rí ń ta wọ́n rí lè ó tún rí lè ó tún ẹni tí ń rí gba tí ń rẹ́gbẹ̀rún ẹyọkùn níjọ́ lójú ẹ̀yin lẹ́ ń jẹ́ ìsìn lára tiẹ̀ náà rẹ tó lọ lẹ́gbọ̀n obìnrin rẹ tó lọ ìyá rẹ obìnrin ni bí bàbá rẹ bá kọ ìyá rẹ lẹ lè má mi tó sì wà ń pò kó fẹ́ lọ́kọ torí nǹkan táwọn ọkùnrin rí wọn rírì kúrì ọ̀pọ̀ wọn ò ní fẹ́ ìyá rẹ. Islam tó lóbìnrin ọ̀gbọ́dọ̀ jáde ńlẹ̀ ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن nọ́mbà tú láti lélẹ̀ kìí ṣe nọ́mbà fẹ́ torí pé olúwa ọ̀fẹ́ bàjẹ́ tòbó oníbàjẹ́ òfin táwọn èèyàn bá ti ń gbé hóhó wọn síta ìbàjẹ́ ọ̀sẹ̀lẹ̀ àìkòsí nítìjú ló bí ẹ̀ lè rẹ́ nìkan kọ́mọ fẹ́ bọ́ra rẹ̀ wòwò ní gbangba lójú gbogbo èèyàn àfi kọjá ipe kò sí nítìjú anabi ti parí ọ̀rọ̀ ó ní idha lam tastahi fasna' ma shi'ta tọ́ba ti nítìjú máa ti tọ́ba wọ̀ ewu ń bẹ́ẹ̀ nu ká má nítìjú jàmá ewu ń bẹ́ẹ̀ nu ká má nítìjú torí ìyàwó tó kọ́kọ́ fẹ́ tọ́ ẹsẹ̀ wọlé tuntun tún òbúkátà kíkọ́ máa bàjá bó ló ṣe ń sá fún mi bó ló ṣe sọ̀rọ̀ alẹ̀ bó ló ṣe ń kárakù ojú ń tì í pápá kìí sọ ń ranù kìí sọ ń ranù kìí sọ ń ṣekúṣe tèwọ́n náà ló gbé ìtìjú yẹn kúrò lára rẹ̀ láàrin rẹ̀ sí i àmì ìtọ́ fẹ́tà ìfẹ́ tó ti ti ń sọ fún wa pé ọ̀kan àti àmà ń ṣe báyìí ọ̀kan àti àmà ah ẹ dákun bọ̀lẹ̀ ti kọ́ o ó béèrè o torí eléyìí náà ó lè jẹ́ pé jagoajagoa lọ n'oko wọn ó ti jẹ́ kó rẹ́gbẹ́ ni ó ranu ni. so eléyìí túmọ̀ sí pé tó bá fẹ́ ọmọ gidi tó fẹ́ ni tí èso ń ranù wọn bá ní kó lé má wọn bá ní kó má sẹ́nu rẹ̀ láti máa fi bú u nítorí wípé kò èso ń ranù ojú ọ̀kọ̀ọ̀kan máa tì í nítorí pé èyí tí ojú ò tì tọmọ kó wọ́n gan lọ́bẹ̀rẹ̀ sí fura sí àwọn béèrè tó máa ṣe àwọn ìwádìí tó ṣe níṣìí ọ̀pọ̀ tẹlẹyìn jẹba ká sọ abẹ wa àyàfi fáwọn ìyàwó wa ìyàwó rẹ wọ́n ní kí ọmọ sọ abẹ fún kìí sọ ọmọ rẹ kìí sàbúrò ìyàwó rẹ. ọmọ rẹ ń bẹ nù lé àbúrò ìyàwó rẹ ń gbé lọ́dọ̀ yín ọwọ́ asọmọ ìyàwó ọwọ́ abọ́dì rẹ lẹ̀ lọdọ ìyàwó rẹ ọbọ̀ tí ìyàwó rẹ náà lẹ̀ ọmọ yín bẹ nù lé ọmọ atọ́jú àbúrò ìyàwó rẹ náà wà nù lé ọ̀ṣọ́ abẹ́ rẹ lọ́dọ̀ àwọn tó lu àti ní kò sọ sọlọ á ní kò sídìí rẹ lẹ̀ fọ́mọ rẹ sọ ní kò sídìí rẹ lẹ̀ lọ́nà tó máa rí òrì. tó ní kó sídìí rẹ lẹ̀ lọ́nà tí ọmọ ọ̀dọ̀ ìyàwó rẹ tí ó fi rí ah, tọ́ba ni wọ́n ń sùn tọ́ba tají ńkọ́ torí délé ká kíyè sára Islam kò fẹ́ kó jẹ́ kí ẹlòmíì yàtọ̀ sẹ́ni tí wọ́n lọ lẹ́tọ̀ọ́ sáti rídìí rẹ ní òrì torí ẹ̀ náà ṣe rí ká lọ́dọ̀ àwọn sàhábà wípé wọ́n jẹ́ ẹni tó ṣe pé tó bá fẹ́ báyàwó wọn lò tó máa bá ń bẹnu lé gbọ́dọ̀ kọjọ́ mọ òjọ́ wọn lọ gbọ́ ma síbòmí ibòmí làwọn lọ tí wọ́n ti lọ bára wọn ṣeré. Ah, ara pé ẹsọ abẹ́ yín ẹsọ ń tẹ̀sí pẹ̀lú ìyàwó yín níwájú àwọn ọmọ yín tẹ̀bí náà làwọn ọmọ ti fi máa yáyàkuyà láti kékeré. màmá máa sọ fún obìnrin pé wá káwọn ṣerú ti dádì àti mami máa ṣe kí ni dádì àti mami máa ṣe náà rí. àǹgbà tí dádì àti mami tí wọn kì í para mọ́ níwájú àwọn ọmọ ọ̀pọ̀lọpọ̀ wọn àpárá má wọn panu gbogbo ẹ̀ lọ́mọ gbogbo ẹ̀ lọ́mọ tún máa gbọ́ wa àmánà ni wọ́n jẹ́ lọ́dọ̀ wa ẹ gbọ́dọ̀ bọ́mọ jẹ́ o tẹ bá bọ́mọ jẹ́ tán yóò tún gbogbo ọmọ tẹ́jọ́ rírì kúrì tọ́gbọ́gbọ́ gbogbo ẹni ó lò ẹ máa sọ pé ta lọ́ọ́ bàjẹ́ ń bo lọ́mọ yìí ti kò sí sẹ́nìkan tí máa bọ ọmọ jẹ́ tọmọ wa bàjẹ́ tán tí ó fọwọ́ sọ̀yà pé mi mọ bàjẹ́ kò sí ẹni náà ṣètọ́nì gan tí máa mú àwọn èèyàn sórí ibú tó bá síyàn lọ́nà tán yẹra ni. qala inni bari'un mink inni akhafu Allah rabbal alamin kò sí ń tọ́kàn mi pẹ̀lú ẹ̀ èmi bẹ̀rù Allah ah o tó bẹ̀rù Allah lẹ́yìn tó ti mọ̀ ń sórí ibú tán. إلا على أزواجهم àyàfi fún àwọn àyàwó wọn illa ala azwajihim àfi fún àwọn ọkọ wọn wọ́n máa ń ṣọ́ abẹ́ wọn àfi fún àwọn ìyàwó wọn wọn wọn òbúkátà láti máa gbé abẹ́ rẹ pamọ́ fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà òfin ṣẹ̀rí àsọ fún wa kí ni kókó nǹkan tọkùnrin máa ń tìtorí rẹ̀ fẹ́yàwó wọ́n ní ìgbéyàwó ó àjọṣepọ̀ tá a kọwọ́ bọ̀ láàrin ọkùnrin pẹ̀lú obìnrin tó dá lórí pé ọkùnrin ó tàtara rẹ̀ láǹfààní àti máa jẹ̀gbádùn ìyàwó rẹ̀. bí a ti ṣe máa ń sọ àlàyé kí ni wọ́n ń pè nígbèyàwó nínú ṣẹ̀ríà. kókó ntọ́kùnrin fẹ́ tó fi fẹ́yàwó wọ́n fẹ́ jẹ̀gbádùn abẹ́ ìyàwó rẹ̀ ni. abẹ́ rẹ̀ tó wá fẹ́ jẹ̀gbádùn rẹ̀ náà ló ń lédìí sí. gbogbo nǹkan yókùn tẹ̀ lábẹ́ rẹ̀ ni. ọkùnrin kò gbọ́dọ̀ pé ìyàwó rẹ ní gbé ara sá bẹ́ẹ̀ lóbìnrin kò gbára rẹ sáfọkọ rẹ àwọn máa mẹ́lẹ̀kẹ́ ẹ̀yìn máa lóhùn eléyìí jẹ́ ọkùnrin nìkan yàtọ̀ sáwọn obìnrin àwọn ẹni tó wọn àfi fáwọn ìyàwó wọn àwọn tó máa ń wọn àfi fáwọn ọkọ wọn àyà tún fi àwọn ẹrú tí wọ́n ní kápá lé lórí àwọn ẹrú tí wọ́n ní kápá lé lórí wọn kì í ṣọ́ abẹ́ wọn lọ́dọ̀ wọn ẹrú tó ní tó máa bá sùn ẹrú tó ní tó ń bá sùn òbúkátà kó ṣọ́ abẹ́ rẹ̀ lọ́dọ̀ rẹ̀ ẹ̀tọ́ ló ń jẹ́ fún ọ ẹrú tó ń sì ń bá sùn olúwa ò fi òdiwọ̀n síye tó lè máa bá sùn ọba àlẹ́rú kó tó gba ọba àní kó pẹ́gbẹ̀rún lópin ìgbà tí ọba ti sí tẹ̀gbọ́n-tàbúrò láàrin wọn kò sì sí ìyá àtọmọ láàrin wọn gbogbo àwọn tó lù wá ṣe léwọ wọn ò sí láàrin wọn kíkọ́ wa pa wọ́n pọ̀ kọ́ máa bá wọn sùn wọn ò sí láàrin wọn kò sí wàhálà. àwọn eléyìí òbúkátà láti sọ abẹ́rẹ́ lọ́dọ̀ wọn tó ti pé wọ́n ṣèyàwó. àmọ́ ẹrú tóbìnrin ní ń kọ́ tóbìnrin náà ò ní sọ abẹ́ rẹ̀ lọ́dọ̀ rẹ̀ ẹnu gbogbo olùmọ̀ Islam kò lórí pé kí ni jẹ́ bẹ́ẹ̀ ẹrú obìnrin ọmọ abóbìnrin sùn báwò kò sí ń tọ́jọ́ torí pé obìnrin gangan ló ní ọkùnrin torí pé wọ́n ló ní ẹrú lolúwa fi fún ọ láǹfààní kó lè máa bá a sùn obìnrin wa ní ẹrú ọkùnrin tí wọ́n ní lẹ́rú kò gbọ́dọ̀ tiẹ̀ lálàá pé òun bá olówó òun sùn kò sí ntọ́jọ́ ilé ìjẹ́ tọkùnrin nìkan yàtọ̀ sóbìnrin. فإنهم غير ملومين àìpa abẹ́ yín mọ́ fáwọn ìyàwó fáwọn ọkọ yín ẹ máa gbábẹ́ sáfọ́kọ eléyìí ẹ̀yin náà pa bẹ́ẹ̀ má jìnnà síyàwó yín ẹ̀ ń tún bá wọn ẹrú yẹn ń bá wọn lò eléyìí ọ̀sọ́ yín dání ebú ọ̀sọ́ yín ebú obìnrin wa lọ fẹjọ́ rẹ sùn bóyá lọ́dọ̀ àwọn bàbá rẹ̀. gbọ́dọ̀ àwọn ìyá rẹ̀ gbọ́dọ̀ àwọn bàbá tiẹ̀ àbá àwọn ìyá tiẹ̀ wọn lè bá ń kìlọ̀ fún gbogbo wa ni wọn máa yọdí sí mi tí wọn máa lé mi ká ẹni tó bá tónu wọn kọ́ dájọ́ pé aláìdá lọ́kọ kí ni ọba máa yọ sí kùmà ni wọn máa yọ sí mi nítorí ọfún náà nù ebe yẹn la lọ fẹjọ́ ọkọ rẹ̀ sùn kó sùpà mẹ́jọ kò sí òun lásọ wò wọn sì ní ọsàmì àdúrà kólú ọsọkọ tiẹ̀ náà rú rẹ. ó bu ẹkún òní sàmì àdúrà tó eléyìí túmọ̀ sí wípé ẹnìkan ò ní dájọ́ kẹjọ ru eléyìí torí bàbá tiẹ̀ náà kí ni nǹkan tí máa ṣe pẹ̀lú ìyá rẹ. àbí torí pé wọn ò ṣàlàyé fún ọ. so eléyìí túmọ̀ sí wípé ẹnìkan ò lẹ́nu ọkùnrin kan wípé ẹ dàbí búrẹ́dì ni bẹ́ẹ̀ ni búrẹ́dì ó ju búrẹ́dì lọ. torí ọba, àwọn ọmọ pé sọ́dà bí oúnjẹ ní ojú oúnjẹ lọ àfi kí lọ fẹ́ yàwó fún kí wọn náà wá yẹ hàn náà lójúmọ́ oníkíyàwó ọmọ ọ̀pá ni ọ̀pá ni mọ́tò torí ẹ̀ ìwọ̀n tún ìwọ̀n sí tí nǹkan bá ti fẹ́ kọjá àlà ìdí nǹkan ni torí wọn yẹ kó gbé ọ lọ sí tùǹgbà so eléyìí túmọ̀ sí wípé tí gbogbo nǹkan bá wà níwọ̀ntúnwọ̀nsì tí ọjọ́ pé nǹkan ń ṣe ọ́ ọ̀sẹ́ni tí ọ̀bọ̀ wí. فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون bá wá nǹkan míì láti fi jẹ́ láti fi jẹ́ pé mo fẹ́ gbádùn ìrètí ọkùnrin máa ń wá lára obìnrin tá a ní kọ́ wá sára ìyàwó ẹ̀ bàbá rẹ̀ rú tóní mo fẹ́ jẹ̀gbádùn ọkùnrin tá a ní kọ́ wá sára ọkọ rẹ̀ ẹni tó bá wá lára nǹkan míì nídìí nǹkan míì tó yàtọ̀ sí ọ̀nà tá a wí yìí fa ulaika humul aadun àwọn eléyìí lọ́lọ́ tẹ̀ àwọn olùtakò ẹnu àlá olúwa ẹlẹ́dàá wa ìró àwọn tí máa fi òrí tí wọ́n máa fi ràdí títí títí wọn fi jáde àwọn lọlọtẹ tá à ń sọ yìí o wọn wọnú ẹ irú àwọn obìnrin tí wọn máa kọ ọbọdì tí wọn máa wá ké tí wọn máa pariwo irú wọn làwọn tá à ń sọ yìí o àwọn tí máa lọ fìdí wọn gbògiri irú wọn làwọn lọtẹ tá à ń sọ yìí o àwọn tí wọn pè ìwòkuwo ìwòkuwo ìwòkuwo ni ó wò tátọ fi jáde ń di rẹ irú wọn làwọn lọtẹ tá à ń sọ yìí o. ìyàwó wọn ní kẹ́ ẹ ní àtọkọ ìyàwó wọn ní kẹ́ ẹ ní àtọkọ torí èèyàn ní yé sèré gbéhùn títí tí ìkórira àti níyàwó ìkórira àti lọ́kọ tí ó fi gbogbo nínú ẹ̀mí wọn torí ọmọ àwọn kékeré náà tún wá kò sí tó ń wá làwọn fẹ́ ká tọ̀ wọ́n jáde àtọ́ tí ń jáde wọn ò bùkátà ìyàwó kankan wàhálà lásán lóbìn obìnrin náà kékeré náà ń wá. kó náà dá mìíràn òun ti mọ̀nà tó ń fi dá mìíràn fìtínà lọ́pin ní ọba ṣe bẹ́ẹ̀ ní ọba fi jọ màmá rẹ̀ sẹ́mi pé màmá rẹ̀ kúkú lọ́kọ tó fi bí òun náà ṣe bẹ́ẹ̀ yóò fi jọ bàbá rẹ̀ bàbá rẹ̀ olóbìnrin kankan tán fi bí ọkàn jábọ́ látòrí igi ni. eléyìí túmọ̀ sí wípé ká sọ̀ra fún àwọn tọkùnrin fi máa fẹ́ fi rí ìgbádùn irú ìta máa wá láti rí lára obìnrin tọ́mọ wá wá gbọ̀nà tó lu ọ̀fẹ́ ìgbádùn tóbìnrin máa rí lára ọkùnrin tọ́mọ wá wá gbọ̀nà tó lu ọ̀fẹ́ ká sọ̀ra fún eléyìí jẹ́bi tá a fẹ́ dúró lónìí olú ẹlẹ́dàá wa là ń bẹ̀ kọ́kọ́ wa ní àwọn àwa rí máa hù kó lè wa jìnnà sáwọn àwà àbàjẹ́ wọ́n má ṣe wá lóní rẹ́gbè olú ẹlẹ́dàá kó ṣe wá lẹ́ni tí àwọn nǹkan tó lù wá ṣe ní halal jọ tẹ́ lọ́rùn jìnnà sáwọn nǹkan tó ṣe ní haram subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk ẹ̀ńtọ́ bá ní bèrè kò Thank you. wọ́n lóbìnrin tí ń wa mọ́rúwá wọ́n sì gbéyàn mẹ́ta sẹ́yìn wọ́n á ní kí ẹ jókòó lẹ́gbẹ̀ẹ́ òun kọ̀tọ́ ẹ gbọ́dọ̀ jókòó lẹ́gbẹ̀ẹ́ òun náà. tó bá yẹ pé ọ̀kadà náà ní wà ńkọ́ alẹ́ yẹn ọkùnrin ọ̀gbọ́dọ̀ gbóbìnrin. obìnrin ní wọ̀kadà sọ́yẹ́ kó gbé wa ọkùnrin sára ọ̀ náà fàlẹ́kùn sọ. méjì méjì wọ́n ti ń meri àbí mẹ́rin mẹ́rin wọ́n ti. Uh-huh. wọ́n ń ṣe rákà mẹ́rin ìmáàmù á gbàgbé wọ́n sálámà lẹ́yìn mẹ́ta wọ́n wá dìde mẹ́lẹ̀kẹrin wá nígbà tán ta lólobó ó ti fi kún sọ̀láàtì rẹ̀ ẹ̀yìn sí sálámà lọ́yẹ̀ kó forí kan àmọ́ tó bá ṣe ṣáájú kó tó sálámà kò sí wàhálà mẹ torí pé tẹ́ bá tún gbàgbé nínú forí kan lẹ̀ gbàgbé wọn ò ní kẹ́ tún ṣe forí kan lẹ̀ gbàgbé mi fún eléyìí ń jẹ́ bó ṣe jẹ́ fún àlékún sọ tó bá yẹ pé sọ láti tarawih là ń ṣe ẹ fẹ́ ṣe rákà méjì sálámà rákà méjì sálámà bẹ́ẹ̀ bá ṣe rákà mẹ́ta rákà mẹ́ta lẹ ṣe dípò méjì ẹ wá ń sálámà tẹ́ bá ti sálámà ẹ forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì torí pé a ti fi kún sọ̀dá látàrí. ìgbàgbé kìí ṣe pé ńgbà tí a rántí wípé ọyẹ kẹ ẹ jókòó kẹ ẹ ṣe kẹ ẹ sálámà ẹ ti wá dìde lọ sí ẹ padà ẹ padà sọ ọ̀ràn yẹn gbàgbé dìde lọ sí láì ṣe ẹ jókòó torí pé ibi tó fi ẹkẹ jókòó ẹ sálámà tẹ́lẹ̀ so àníyàn araka méjìlá sì ní bóòlù tó fẹ́ di mẹ́ta ẹ padà sí jókòó ẹ ṣe tashahhud ẹ sálámà ẹ forí kan lẹ̀ lẹ́ẹ̀mejì lẹ́yìn sí sálámà yìí tó bá dìde tó lọ bẹ́ẹ̀ mo tún á fi kan kún un lè bá àjẹ mẹ́rin ìṣirò wọlé ìṣirò pò ń ṣeré láàrin mo rò yé wa. ìṣirò pọ̀ ó mẹ́rin ṣeré sòkò ní wọnú ìṣirò rárá rárá eléyìí ń jábọ̀ náà parí. ìgbàgbé ti parí sọlẹ́ à ó ti wá dojúkọ àwọn jàmá kó tó di pé ọmọ yìí pé sọlá ọkọ̀ jùsọ̀ kíbla lẹ́ẹ̀kan náà ni kò sí nǹkan kan torí pé ọ̀màmà síjú kúrò lálùkébìlà àfi nítorí pé òrò pé sọ láti ti tán náà. Ẹ̀dọ́rọ̀ kò sẹ́mi Allahu lakal dípò kọ́ lọ́kọ́ sami Allahu liman hamida òfin ni pé níta bá ti wéwèé kówé bí ìgbà tá a wí ni àbẹ́rẹ́ sọ lọ́kọ́ sami Allahu mama mamida èwo ni mama mamida bí ìgbà tó wí ni lọ́dọ̀ apá kan nínú àwọn olùmọ̀ gbàdọ̀ ti sébà ó forí kanlẹ̀ kótó sálámà ahmed ibn hanbal so lọ́dọ̀ àwọn imaamu malik nkankan tó bá forí kanlẹ̀ ọ̀dà tó bá forí kanlẹ̀ kò burú àmọ́ bùwá kùnà tẹ́fẹ́ sì ni wọ́n ti báwo lẹ ṣe mọ àwọn kọkókọ kọ burúkú tàwọn ẹni tí ń ṣe àwọn ẹsẹ kan tó ẹ kọ láyé tó ẹ ń ṣèṣe sọ láti ní mà àwọn bùyàn kò bàjẹ́ ó bùyàn kò bàjẹ́ ẹ̀hẹ́n torí ẹ̀ ọ yẹ kí n mà nípa sọ láti yí dáadáa kódà ó yẹ kí gbogbo àwọn èèyàn máa wá pé ẹ wá fún wa tẹ́ fi máa ṣèdánwò fún wa nípa sọ láti mà bẹ́ẹ̀ torí pé àlè má ṣe lójúmọ́ kan àfi márùn ẹ dákun ẹ àbá àti máa tẹ́bá ti wá béèrè béèrè ń pa sọ láti ní ìsìn àwọn èèyàn ti máa fajúro wọ́n sáfẹ́ tó àṣírí èèyàn náà ni àṣírí tí ó bò kó e pè láṣírí torọ́ mẹ̀sìn rẹ ọ̀kẹ́sìn rẹ kún àánú ní ń fún ọ pé tí bó ṣe parí ayé náà ni torí pé tó ń fa ní o ọ̀pọ̀lọpọ̀ máa ń pe bí tí mo kí mo á béèrè pé kí náà wí tá a bá gbórí sókè láti rúkú ṣé gbogbo àwọn bàbá kíní bàbá kíní òní máa fi mí rẹ́rìn tí ọba rẹ́rìn kọ́ rẹ́rìn kẹ́nu rẹ̀ ọ̀ya ntẹ́mi ọ̀mà máa béèrè ẹlẹ́yìn ìjàgbọ́ ti jẹ. Aleykum salaam. Ó ní bù torí tí wọ́n bá ti ń bù wọn o ó fààyè kọ́ gbọ́lẹ̀ a ah, ọ̀gá ó dàbí ìgbà tí gbólóyún gbọ́nsẹ̀ pé ká wì ní kìí ṣe bẹ́ẹ̀ yìí ṣe wì ó ti gbọ́ ó ti gbà àmọ́ ẹ̀ máa wí ṣé bá ṣe ní ká wì ní a ọ̀dájú pé kò ní wọ́n gbẹ́ bá ṣe bẹ́ẹ̀ fọ́ kò ní gbọ́ ẹlẹ́yìn ìjábọ̀ ti bẹ́ẹ̀. Wa alaikum salaam.

نعم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك